tábà ń sọ nípa al-kharij min al-ard yẹni pé ma yunbitu Allahu ta'ala min ath-thimar wa min al-hubub àwọn tọ́lọ̀ ń bábá ni mú jáde láti inú lẹ̀ ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì ni àlàyé ń parẹ̀ lójú dísì ń bọ̀ àbá kan ọ̀rá ń sàlàyé síwájú ni. ìrìn ẹlẹ́ẹ̀kẹta al-asman al-asman asman ni n a máa fi ń sowó tá a bára níjọ́ adáàbò wàlúfẹ́dọ̀ fàdákà àti góòlù òní a máa ń fi ń ṣe. afáwa ní al-asma kíyàmù síláyìn kàdàrọ̀hìn wàdànàníl níta máa ń fi ń sanwó ọjà bí owó díríàmù àti dànàníl. fàdàrọ̀hìn nìkóódún owó tí a bá ṣe láti di fàdákà ìyẹn máa ń pè ní díríàmù èyí tí a bá ṣe láti di gold ìyẹn ni dénárì wàtúsàmà àtìmánà wọn máa ń pè wọn ní àtìmán kí ló fà á lè ànàhà ìyà àtìmánà nàbẹ́yìn níyàn bá ra jàǹjọ́n tíyàn fẹ́ sanwó fàdákà ìyẹn díríàm tí a mú láti di fàdákà tàbí dínárì tí láti di gold làwọn máa ń sanwó ọjà tí bá rà. a jẹ́ pé fàkúlù sílẹ̀ àti ntùkọ́ dàrú bínú kóòdù. فيقال مثلا ثمن هذا الكتاب خمسة دراهم lápèjúwe nù owó tíra yìí o lérí àwọn mẹ́fà ni o tàbí owó tíra yìí o lérí àwọn méjì ni o fàkàdálìkà sọmíyà àtìmánà ìdí nìyí àti pè ní sámán kọ̀wá túmọ̀ sí wípé dandan téèyàn ọba rajà kọjá kówó léèyàn ó fi rajà ìyẹn lè ní ráìsì ńlé àbẹ́wà kó fira tí àlọ́ rẹ bí nínú ara yín bá ti jọ dùn sí i so ìmúdi eléyìí gan kò sí májẹ̀mú bẹ́ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ jọrí bákan náà ó lè jura wọn lọ nígbà tí ràn wọn tí ò sí papọ̀ fàyídà pàlàfàtàlà àdìnàṣù fàbí káyífà máa ṣe ètò bí ìrìn tẹ́ ẹ fẹ́ fi jùrọ̀ nǹkan tó bá ti lè yàtọ̀ tó bá ti wí ní ẹ ti ta yẹn lè fúráìsì kóńgò méjì lẹ̀ tó ra tíra ètò ẹ̀kún ọ̀tà ní five thousand bí méjì bá ti yọ sí eléyìí lè ṣe rìbá ìrìn ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀dù tìjàrọ̀ onízàká òwò téèyàn bá ń ṣe eléyìí lọ́pọ̀ jù náà àwọn owó zàká torí pé ẹni tí ń tata tó o tẹ náà bá ti wọ ní sọ́ọ̀bù ó náà yọ zàká o ẹni tí ń ta gílóòbù ẹni tí ń ta ago ẹni tí ń taṣọ ẹni tí ń tẹni ẹni tí ń ta kọ́kọ́rọ́ ẹni tí ń ta lé ẹni tí ń ta mọ́tò gbogbo ẹ̀ pátá lábẹ́ ọ̀rọ̀dù tìjàrà lábẹ́ rẹ̀ lọ́wọ́ àwọn ẹran ọ̀sìn tí zaka bahimatul an'am tí ó wọ̀ ó lè padà wọ̀ níbi zakatun rúdù tìjáàrù adìẹ ọwọ́ zaka torí bí kò sínú bahimatul an'am ṣùgbọ́n lọ́ndà rúdù tìjáàrà àwọn ọjà tá a gbé kalẹ̀ táǹtà ó lè tiwẹ̀ wọ́ bẹ̀rù afáwa sọ pé wàsúmìyàtì bi dhalika yẹni pé súmìyàtì rúdọ̀ wọ́n sọ àwọn ọjà táǹtà gbé kalẹ̀ táǹtà.

ẹ̀ẹ̀tún ní rí mọ́ tọ́ba ti tà tán yẹ̀sẹ̀bìlì bí abẹ́rọ yóò lọ ra míì tí ó fi jùrọ èyí tọ́ta hàn ìdí nìtí a fi pè ní nròdò. ẹ wà á rí tìjára ìtumọ̀ rẹ̀ ni pé àdàrúbà àwọn èrè yẹn ni pé máa yóò sábò fi èrè bòṣù àwọn ọjà tá a gbé kalẹ̀ tó ṣe pé àníyàn tá a fi gbé kalẹ̀ ni pé a jèrè àtàjìrù oníṣòwò ní jẹ́ bẹ́ẹ̀ oníṣòwò tó ṣe pé yẹtẹ́jìrú lè ájìlè rígbò yìí ó ń ṣòwò torí kó lè bá a jèrè ọlọ́ba máa ń pè ní àtàjìrù fọyẹsẹ́rì sílẹ̀ hàn yóò ra àwọn nǹkan tẹnu ń jẹ táwọn èèyàn ti ń bùkátà sí láàlè ájìlè ìpínà kí sí pọ́fẹ́ máa lò fúnra rẹ̀ o láàkín lè ájìlè àlè ìsìláàkì ṣùgbọ́n wọ́n fẹ́ káwọn èèyàn wá rà kí wọ́n ó lò tán kí wọ́n tún rà níyì yẹn ni pé lè ajìlẹ̀ ìsìfàdà ọ̀rà kó wọn lè ba àṣàǹfààní ni yẹn ni pé lè ajìlẹ̀ yẹ̀dí hàn kó lè ta wàyẹ̀rùbà àfíà kó sì jèrè níbẹ̀ yẹn nípa àwọn oríṣi àwọn dúkìá mẹ́rẹ̀ẹ̀rin èyí tí zakawọ̀ lọ́wọ́ òkè bàbá wa sọ pé fàámẹ̀sà ìmàtò bàbá fẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa zaka yíyọ ìgbà wọn bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti bí àwọn ẹran ọ̀sìn kí ni ntọ́fà ntọ́fà ni wípé àwọn ẹran ọ̀sìn ní pàtàkì jùlọ ràkúnmí ńlọ́pọ̀lọpọ̀ ibẹ̀ lọ́lọ́run ti máa ń ṣe àánú ọ̀pọ̀lọpọ̀ náà àwọn lárúbáwá ọjà ń tí a mú lọ́kùnkúndùn jùlọ àti torí àwọn àǹfààní lóníranran tó ṣodo síbi àwọn ẹran ọ̀sìn yìí yàtọ̀ sí wípé èèyàn lè fàtà yàtọ̀ sípa lè jẹ́ yàtọ̀ sípa lè mú ara rẹ̀ irun ara wọn gan oníjẹ́ máa fi ṣe wọ́n fi ń ṣe bàtà awọ rẹ̀ wọ́n fi ń ṣe báàgì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà wọ́n máa ń fi ń ṣe kíní tá a lè pè ní bíi firimbọ́tù ìtàwọn lọ́wọ́ tí a máa gbómi sínú awọ yìí náà ni a máa lò tí a máa fi ṣe é ìdí nu tá fa àfi bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ bàbá sọ pé fàámẹ̀sà ìmàtò fal aslu fiya hadithu anas aslu ń bí àní tún sí pé ìpìlẹ̀ zakatu bahimatul aniyam aslu ń bẹ̀ ni pé àdẹ̀lẹ̀ yẹn pé ẹ̀rí tí ń tọ́ka sí pé zaka zaka pọn dandan láti yọ níbi ẹran ọ̀sìn hadithu anas ni o ani ababakar radiyallahu anhu katabalahu ó ní abubakar sadiq ọkọ ìwé kan ọkọ lè lọ́wọ́ nínú àpilẹ̀kọ òwe náà nẹ́sù rẹ̀ ni pé haadi faridatu sadaqa allati faradaha allati faradaha rasulullah eléyìí ni ọ̀ranyàn zaka yíyọ èyí tó jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó ṣe lọ́ranyàn alal muslimin lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí wallati amara Allahu biha rasulahu léyìí tó ti fọ́lọ́ ọba ńlọ́pọ̀ òjíṣẹ́ rẹ̀ láṣẹ láti máa sọ fáwọn mùsùlùmí ọwọ́ bẹ́ẹ̀ láti di ràkúnmí ó ní fi arba'in wa ishirina minal ibli famaduna a minal ghanami fi kulli khamsin sha yẹn ni pé ntọ́lọ́mbà fún ní ràkúnmí tó bá jẹ́ mẹ́rìnlélógún. àbí òtí ẹ̀tọ́ mẹ́rìnlélógún lórí márùn márùn márùn níta máa yọ ní zaka ẹran ọ̀sìn wẹ́wẹ́ ẹyọ abo ní ọ̀wà jẹ́ kò ní akọ níta fi lè yọ akọ ìṣesí mẹ́ta láti lè yọ akọ ní zaka nínú wípé gbogbo ń tó lò ní ọ̀sìn pátá akọ ń gbogbo ẹ̀ tó nígbà yẹn fọ́tàkùlọ́ mọ́tàpáàtún sòkò ní wàá lọ rẹran ní ìtọ́jú àgbo tó láàrin wọn náà ni ó ti mú ìtọ́jú ọ̀ràn yẹn jáde. fi arbain wa nṣeré náà mílẹ̀ ibi ìdìfà màdúnà ẹni pé tíyàn bá ní ràkúnmí mẹ́rìnlélógún tàbútì ẹ̀ kéré sí mẹ́rìnlélógún ntẹ́yìn ọmọ ẹ̀yọ́ ń zàká ràkúnmí kọ́ o mílẹ̀ gánà nínú àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ láti yọ zàká rẹ̀ ajẹ́pẹ́ fi kulli khamsin ṣá níbi ìràkúnmí márùn-ún tíyàn bá ní èèyàn máa yọ abo ẹran ọ̀sìn kékeré kọ̀ọ̀kan èèyàn máa yọ ọbẹ̀ ó lè jẹ́ wúrẹ́ ó lè jẹ́ abo mìsòrò ó sì lè jẹ́ abo àgùntàn. fa idha balagat khamsan wa ishirin tó bá ti á pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìlà khamsin wa salafin tí èpè márùn-ún ní lógójì yẹn pé ràkúnmí téèyàn ní ó ti di twenty five láti pọ̀ bá ti di twenty five kí èdè thirty five o fàfíà bíntu mahod ntẹ́yìn ọmọ ayọ̀ ní zaka abo ràkúnmí ọlọ́dún kan ńlẹ̀ yẹn ọyọ bíntu mahod yẹn ni pé abo ràkúnmí tí ìyá rẹ̀ tọ́ yẹ kí ìyá rẹ̀ ó ti lóyún onímọ̀ ń pè bíntu mahod àlàyé rẹ̀ ni wípé tíyẹn bá ní ràkúnmí mẹ́rin. mẹ́rin zaka ti wọ̀ tí èpè márùn tó bá pé márùn zaka ti wọ̀ kì í ṣe ràkúnmí lẹ́yìn ọ̀yọ́ ń zaka kí lẹ́yìn ọ̀wọ́ ayọ́ ń zaka ẹran ọ̀sìn wẹ́wẹ́ bóyá ewúrẹ́ àbábútàn lẹ́yìn ọ̀yọ́ ń zaka ẹ̀yọ́ kan lẹ́yìn yọ láàrin márùn tí èpè mẹ́sàn-án ẹ̀yọ́ kan nígbà ọba yọ mẹ́wàá sí mẹ́làá méjì náà lè yàn lọ nígbà bá tó di mẹ́ẹ̀ẹ́dógún lèyàn yọ abo ewúrẹ́ àbí abo àgùntàn lèyàn yọ mẹ́ta tí èbí mọ́kàndínlógún mẹ́ta náà lèyàn yọ òǹkà tí ń bẹ láàrin ní sọ́ọ̀bù kan sí ní sọ́ọ̀bù kejì wákòsù làwọn àáfàá máa pè so wákòsù yẹn làá zakata fi bi khilafi nta pé níbi zaka owó ni ká pé zaka ní sọ́ọ̀bù one million ni ìgbọ́dọ̀ kò fi yípo ìyẹn ti ní one point five million lọ́wọ́ ìyẹn wà nítorí pé five hundred kò tí ì pé one million àbọ̀dọ̀ kò tí ì yípo lórí rẹ̀ ìyẹn ọ̀yọ́ ni o gbogbo ntòwò ń bá jẹ́ pátá divided by forty nàtíjà òní zakati yẹn ọ̀yọ́ tíyẹn bá wà ní látòrí fifteen ti dé nineteen ewúrẹ́ abagusa abo mẹ́ta náà lè yàn ọ̀yọ́ tí è pé twenty twenty sí twenty four mẹ́rin náà lè yàn ọ̀yọ́ èyàn ò ní tí ì máa yọ ràkúnmí ní zaka téyìn ó fi ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five ngbọ̀bá tó pé twenty five sí thirty five láti twenty five tí ó tún di thirty five náà bíntu mahad ìyẹn ọmọ ràkúnmí tọ́jú ọlọ́dún kan tọ́jú abo mahod ìyẹn ni tí a máa sọ pé mahidu aláboyún ní jẹ́bẹ̀ ìbáná alhamil ìyẹn ni pé lásìkò ó yẹ kí ìyá rẹ̀ ó ti lóyún sílẹ̀ kó bá fi pọ́ ọmọdé kan ìyá rẹ̀ ó ti lóyún. àjẹpẹ́ fàfíà bíntu mahod ọ̀hún sa wọ́n ti sọ pé abo lẹ́yìn náà ti dákọ̀ bíntu bíntu ti já mọ̀ pé abo ni wọ́n tún wá ka fáwọn pé abúlé yẹn ọ̀yọ́ o. fàyín lam takùn báàbá wá rí abo ajẹ́pẹ́ fábùnù làbó ní nìlákàrí ajẹ́pẹ́ akọ ràkúnmí tọ́jú ọlọ́dún kan ńláyọ̀ ní zaka. nítorí orí bẹ́ẹ̀ ni wípé ràkúnmí tó bá jẹ́ abo owó ẹ̀ máa ń wọ́n ju owó akọ ràkúnmí lọ. tó fi jẹ́ pé ìgbà tá a bá tó ra bo ńlá tó lọ síbi àkọ́. fàyidà bẹ́lẹ̀dà sẹ́tàn wọ́tàlá sẹ́yìn tó bá ti á lé ẹyọ kan ní márùndínlógójì tó ti di mẹ́rin ódínlógójì ìlà kọ́mùsìn wà arba'in tí ó fi pé márùn-ún ó dín ní àádọ́ta forty five ẹni thirty six tí èdè forty five fàfíà bíntùlábùn ràkúnmí ẹ̀yọ́kàlẹ̀ yóò tún yọ ẹyọ kan téèyàn yọ ọlọ́dún méjì ni èyí tó ti pé ó yẹ kíyà rẹ̀ ó ti bímọ kó sì ní wàrà láti lè lábàáyìn wàrà yẹn pé ràkúnmí ọlọ́dún méjì àáfà tó wá fi kọ́ wọn sọ àà àwọn bá dé kàwé díẹ̀ ni o ó tún wá fi kún pé òun fa àbò ni o. fàyìdà abẹ́lẹ́dẹ́ títàn wà àrùbáyìn tó bá ti á di mẹ́rìndínlógójì ilà sitin tẹ́ ibi ọgọ́ta fàfíà ìkọ̀tún ajẹ́kọ́lọ́bí mẹ́ta ńlá yọ̀ ń zàkà wọ́n sọ ní ìkọ̀ látàrí wípé ó ti tó máa gbẹ́rù lé lórí òun náà ti lágbára débi pé èèyàn lè gòkè yìí ó fi ṣe ìrìn àjò tàbí ikọ̀ ó yẹ káwọn akọ ràkúnmí kan ti máa dà láàmú yẹn ràkúnmí ọlọ́dún mẹ́ta fàyidà balaga sitan wa arba'in bíra kùnmí èèyàn tó bá ti á di mẹ́rin ó dín lógójì forty six ìlà sixteen tí èdè ọgọ́ta fàfíà àhíkọ́ adépínta ayọ̀ nízàká ràkùnmí ọlọ́dún mẹ́ta ni o. sọ̀rọ̀ kọ́tùlì jámálì sẹ́yìn káwọn arákùnmí kan ti máa gùn ún. fàyidà balaga ti wáyidà tani wá sixteen ìlà khamsin wa sab'in. tí ràkùnmí àtọ́lọ́ba tó fà lùbáríkà sí tó tún á lé ẹyọ kan lọ́gọ́ta tó ti di sixty one sixty one ti dé seventy five ràkúnmí ẹyọ kan náà láàmàtún yọ ń zàkà ṣùgbọ́n jábáàní ọlọ́dún mẹ́rin èlèyàn yọ ní zàkà. fàyìdàbẹ́lẹ́gà tẹ́tẹ̀nù wá sàbàáyìn tó bá ti á di mẹ́rin ó dín lọ́gọ́rin tí seventy six ìlà ti sàn-ín tí è pé àádọ́rùn ti ṣe ninety fàfíà bíntàálàbò ni ìbánilàpò wa yọ méjì ìyẹn bá tó ní ninety lèyìn ọ̀sẹ̀ wa yọ bíntàálàbò ni ìyẹn ọlọ́dún méjì àkùnmí ọlọ́dún méjì tọ́jẹ́ méjì méjì jẹ́ abo fàyídà balagat ẹ̀ẹ́dà wàtí sáyìn tí àkùnmí yẹn tó bá ti alẹ́ yọ kan láàdọ́rùn tó ti di ninety one ìlà ń ṣeré ìnáwó mi àti tiwádìí ọgọ́fà one twenty láti ninety one dé one twenty fàfíà ẹ̀kọ́tàánì. ajẹ́ pé ràkúnmí ọlọ́dún mẹ́ta tọ́jú abo táwọn ràkúnmí tí wọ́n ti ń gbòòrùn àwọn ràkúnmí akọ tí wọ́n ti ń gbòòrùn tó méjì rẹ̀ ńlá yọ ní zaka ẹwà dúró ń tà ní tó àwọn nǹkan kéékèèké tó lọ́wọ́ bá ń bèrè lọ́wọ́ ń zaka tó ń ti bẹ́ẹ̀ náà yẹn mélòó ní yọ zaka o. fàyídà zádà tẹ̀lé à ń ṣeré náà wà mí a bí ràkúnmí èèyàn tó bá tún wá pọ̀ pọ̀ pọ̀ tó tún ti wá lé ní ọgọ́fà ajẹ́ kọ́ ayín dàní. ìtawà múlọ gẹ́gẹ́ bí òpó kọ́kọ́rọ́ tá a máa fi sòdiwọ̀n rẹ̀ ni pé fàfikúlè àrùbáyín bíntùlábùn níbi ogógógójì tàbá ti ogójì tàbá jọ ìta máa mú yọ ní zaka ọlọ́dún méjì tọ́jọ́ bíntùlà bọ́ọ̀n tí ìyá rẹ̀ ti ní wàrà ràkúnmí ẹ̀yọkan ní ogójì. wàfi kulli khamsin ní gbogbo àádọ́ta àádọ́ta tá a bá ti ń kó jọ fàfihà ikọ̀ tún ajibukú ràkúnmí ọlọ́dún mẹ́ta ńlá máa yọ. níparí hadith ń waman lam yakun ma'ahu illa arba'un ẹ máa ti pé ràkúnmí tiẹ̀ tọ́lọ́ fún un kò tayọ mẹ́rin falaysa fi as-sadaqa iyọ̀ zaka kò pọn dandan bẹ́ẹ̀ o illa an yasha rabbuha àfi tẹ́ ń tó ni zaka ń tó ni àwọn ẹran ọ̀sìn tó ni àwọn ràkúnmí àfi tó bá wù ú láti yọ zaka rẹ̀ nìkan lóko ẹ̀já dàdúró bẹ́ẹ̀ o sọ̀kọ́lọ́ ọjọ́ mẹ́jọ lọ. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين اللهم انا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الاعداء يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك